إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يدلل فلا هادي لا أشهد لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú àlàyé ilé tí a ń ṣe látinú tíra al-Umda fil ahkam ilé tí afáwa Abdulghani al-Maqdisi al rahimahullahu ta'ala. ta'ala eléyìí tí wọ́n kójọ látinú tíra afáwà Bukhari àti Muslim eléyìí tí a ti ń kà fúnra wa láti bí ọgbọ̀n ọ̀sẹ̀ òní pẹ̀lú ògọ́rọ̀ ọba subhanahu wa ta'ala ó ní ìjókòó ọgbọ̀n fún àlàyé eléyìí tí a ń ṣe tó wáyé níjókòó ọlọ́sọ̀ọ̀sẹ̀ òní ni ó pé ọgbọ̀n ìjòkó eléyìí tí a ó jókòó rẹ̀ abẹ́láwọn ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́ ọba àlejò alákójọ ìgbanijọsìn náà wà ó ọlọ́run kó fi sínú mizanu hasanati wa àti àwa tí a gbọ́ àti àwa tí a wí bí rahmatu yarhamar rahim ìjòkó tó kọjá àkàfún wa nípa hadithi yawa umu salama ilé tí wọ́n rìpọ́tù wípé umu sulaim bá nabi sallallahu alaihi wasallam wọ́n bèèrè lọ́wọ́ nabi sallallahu alaihi wasallam wọ́n bẹ̀rẹ̀ ṣàlàyé fún wọn wípé tọ́ bí wọ́n bá fi tijú láti sọ òdodo ìjẹ́ tí obìnrin náà bá rí omi jẹ́ ìwẹ̀dì ọ̀ranyàn fún òun náà bẹ́ẹ̀ ni anábì sallallahu alaihi wasallam sọ wípé naam ìdá ìyàrá àti ìmá tí obìnrin bá ti rí omi tí ọkùnrin máa ń rí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ nínú ẹgbẹ̀wá hadith afáwà salvan ilé tí anábì sallallahu alaihi wasallam tó sọ sífà omi ọkùnrin fún wa onímọ̀ òrọ́jùlì abuyad omi ọkùnrin òun máa funfun ni wàmá ulmar àti asfar omi obìnrin òun máa ń fẹ́ yẹ́lò fẹ́sífẹ́sí díẹ̀ báyìí ìyàtọ̀ tó wà láàrin omi méjèèjì nìyẹn nínú ẹgbẹ́ wa hadithi yàrá àìṣá ilé tó muslim wọ́n máa ń dúró gbà nínú musnad wọn ní anábì sallallahu alayhi wa alihi wa sallam sọ wípé ìdá ma ma'u ar ma ma'a a. mara wa إذا على ماء الرجل ماء, ماء المرأة يكون الولد ذكرا ويكون الشبه للوالد وإذا غلب ماء المرأة ماء الرجل يكون الولد أنثى ويكون الشبه للمرأة anábi sallallahu alayhi wa alihi wa sallam anábi sọ wípé kí ọkùnrin àti obìnrin tí wọ́n bá ní ìbálòpọ̀ tí omi ọkùnrin tí ó bá gbáwájú omi obìnrin ọmọ náà yóò jọ bàbá yóò sì jẹ́ ọkùnrin ṣùgbọ́n tí omi obìnrin tó bá gbáwájú omi ọkùnrin ọmọ náà yóò jọ ìyá yóò sì jẹ́ obìnrin tọ́yì ṣùgbọ́n à rí àwọn apis àwọn ìdàkejì nǹkan tánàbí sọ yẹn ó mọ́ ń nígbà míì tó jẹ pé omi tí ọkùnrin yóò ṣáájú omi obìnrin ọmọ náà yóò sì jẹ́ obìnrin yóò sì tún jọ ìyá ìgbà míì tún wá wà tó yẹ wípé omi obìnrin yóò ṣáájú omi ti ọkùnrin tí ọmọ náà yóò sì jọ bàbá tọmọ náà yóò sì tún jẹ́ ọkùnrin eléyìí kò takora wọn pàápàá bùtùlẹ̀kún mọ́ orí pé inú ẹgbẹ́ wa hadith ìyá wa Aisha anabi sallallahu alayhi wa sallam anábì parí ẹ̀ pẹ̀lú kẹ́lìmọ̀ inṣáàlá kẹ́lìmọ̀ inṣáàlá yẹn ohun gangan ni ó yanjú gbogbo ẹ̀ ṣùgbọ́n fi gálàbà tí omi ọkùnrin bá ti ṣáájú omi obìnrin inú ìwáyà mi tó sì tún pọ̀ ju ti obìnrin lọ ọmọ yẹn yóò jọ bàbá yóò sì jọkùnrin tí omi obìnrin bá ṣáájú omi ọkùnrin tó sì pọ̀jù tọkùnrin lọ ọmọ yẹn yóò jọ ìyá yóò sì jẹ́ obìnrin Ibn Hajar rahimahullahu ta'ala bàtí wọ́n ṣàlàyé hadithi nínú Fathul Bari wọ́n tẹnubọ̀ hadithi náà púpọ̀ wọ́n sì yànnà náà gbogbo àwọn masáìl ilé tí ó rọ̀ mọ́ hadithi náà almuhim a in tí ọkùnrin bá ti fi sára obìnrin òun náà ni yóò jáde ṣùgbọ́n ilé ìtànàjú sọ́là ń sọ filgalaba bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn lọ́pọ̀lọpọ̀ ọgbà tí omi ọkùnrin tó bá ṣáájú omi obìnrin ọmọ yẹn yóò jẹ ọkùnrin yóò sì jẹ bàbá tí omi obìnrin tó bá ṣáájú títọkùnrin ọmọ yẹn yóò jẹ obìnrin yóò sì jẹ màmá ànágbèwá ní insha Inshallah, ìṣáàlá ọ̀tánàbí sọ́lá sọ́lá sọ O ti clear everything O ó túmọ̀ sí wípé ó lè rí bá náà kó jẹ́ ìdàkejì kó jẹ́ àkàsí so ilé yìí kò nídìí ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ bí àwọn olùgbọ́n ṣe ṣe lára yìí olóògbé ọlọ́run ọba subhanahu wa a hadithi afáwa Abu Hurairah òun náà ni a láǹfààní láti kà fún wa ilé tí ó jẹ́ hadithi طيب عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جلس بين شعبها الأربع ثم جهدها فقد وجب الغسل وفي لفظ لمسلم وإن لم ينزل أتدفع أبو هريرة قال لكم بعد السؤال ní anábi sallallahu alaihi wasallam sọ wípé idha jalasa bayna shu'abiha al-arba'a tí ọkùnrin bá ti gùn lé obìnrin tó sì wá jẹ wípé ó ó gùn lé débi wípé aya rẹ̀ kan aya obìnrin náà itan rẹ̀ sì kan itan obìnrin náà aya rẹ̀ méjèèjì ṣùábì ah, al-arba'a àwọn olùmọ́sọ wípé àyà rẹ̀ méjèèjì àti itan rẹ̀ méjèèjì fún majahadaha ó sì gbìyànjú ẹ̀ fakọ̀dé wájaba lìgúsù ìwẹ̀ ti dọ̀nà yẹn fún òfin láwùzílì mùsùlùmí nígbà hadith muslim oníwáyé la mìíràn kódà tí omi kankan mọ́ jáde lára ọkùnrin náà so hadith yìí òun ló jẹ́ nọ́ọ̀kù fún hadith alimá umar alimá tí a níjòkó tó kọjá ṣùgbọ́n torí pé mo láníyàn wípé ọ̀rọ̀ ó débẹ̀ ó ní jẹ́ kí n ṣe ìtọ́lá nafas lórí hadithi alma omi alma ìpè béèyàn bá rómi kò nídìí kó wẹ̀ tó bá ti rómi ọ̀rọ̀ yẹn ní kó wẹ̀ hadithi yìí ló ṣe nọ́sùkù fún hadithi yẹn torí pé hadithi sọ wípé thumma jahadaha faqad wajaba al-ghusl wa in lam tó bá ti gbìyànjú ẹ̀ tó sì rí wípé ọ̀pá àtìró ó wọlé sínú ilé tìró dóró ó wọlé sínú kànga ó dàbí òbó omi ló ṣe kíni o ìwọ̀ mawdu' al-hadith àwọn àlàyé lè tí ó rọ̀ mọ́ hadith yìí àkóríta ní fún bayani hukm al-ghusl min àlàyé ìdájọ́ ìwẹ̀ nígbàtí ọkọ àtìyàwó tí wọ́n bá súnmọ́ra wọn ìdá jálásà ayé àrọ́jùlù ìdá jálásà rọ́jùlù tọkùnrin bá ti tó bá gbìyànjú hmm, tó ti gùn lé obìnrin aṣọ́àbùl àrùbárù jámù ṣọ́ọ̀bà wọ́yẹ̀ alkita àtùmìnà ṣéhì àwìnáhìyà ìpé kan nínú nǹkan ni wọ́n pè ní aṣọ́ọ̀bà ó ní alìmánu bídìrún wàsìtúnà ṣọ́ọ̀bà wàlmùrọ́d àlìyàdáni wàrìjìláàmù ìtọ́gbà nírò bẹ́ẹ̀ náà ni ọwọ́ méjèèjì àtẹsẹ̀ méjèèjì awurijilan awilifakdan tàbí itan méjèèjì tàbí ẹsẹ̀ méjèèjì wọ́n wọ̀ kí náà yàtọ̀ àníjìmá àdàpè ló jẹ́ fún kí ọkùnrin àtobìnrin kí wọ́n súnmọ́ra wọn jahadaha balagọ ṣakọta bí ó gbìyànjú ẹ̀ walmurad badlulu juhudi fil ilaj ìtọ́gbà lérò pẹ̀lú rẹ̀ náà ni wípé ìná ìgbìyànjú lórí wípé doro ó fẹ́ wọnú kànga wájábá lgósù ìwẹ́dọ̀ranyàn lázìmọ̀ wàsábàtà lgósù ó jọ̀ranyàn ó sì rìnlẹ̀ pé ọkùnrin yẹn máa wẹ̀ obìnrin yẹn náà wẹ̀ o wàyí ńlá yunzil kódà kí omi kankan mọ̀ sí kí ni o kó mọ̀ jáde àìlám yunzil mọ̀ ní yán túmọ̀ rẹ̀ ní wípé omi tí máa jáde lára ọkùnrin nígbà tí ọkùnrin bá ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin omi náà wọ́n ṣàfẹ́kù rẹ̀ kò jáde eléyìí kò túmọ̀ sí wípé wọ́n ní wẹ̀ so níbí a ní lo hadithu alma'u min يخبر أبو هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أن الرجل إذا جلس بين يدي امرأته ورجليها لجامعها ثم بلغ الجهد منها بعلاج ذكره في فرجها فقد وجب الغسل عليهما جميعا سواء أنزل أم لم ينزل لأن هذا الجهد كاف في إيجاب الغسل ليستعيد الجسم نشاطه وطاقته أني فهو أبو هريرة قال قبع الاسماء يعني النبي صلى الله عليه وسلم ó sọ nípa arákùnrin kan tó láti súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ lẹ́yìn wá gbà náà ó sì wọlé sí ó wọlé ibi ti máa ń gbà súnmọ́ obìnrin ilé a sí alimọ̀kánù ni mo àdùnlé dáàlìkà wálìmọ̀ ọ̀tàd àkọ̀díwájà bá lùgùsù aléhìmọ̀ jẹ́míà ó sọ̀rọ̀ yàn fáwọn méjèèjì kí wọ́n wẹ̀ lápapọ̀ anzala amlam yunzil yálà omi jáde lára ọkùnrin náà àbí kò jáde nítorí pé ìgbìyànjú tó ṣe yìí pẹ̀lú bó ṣe wọlé tọ́ yìí káfíń fi ìjábìl gòsì ó ti tó fún ìwẹ̀ fíkúl hadith àwọn àlékún àgbóyẹ̀ ti tààrà kan látara hadith táwọn olùmọ̀bá wa kó jọ alákọ̀ọ́kọ́ وجوب الغسل بمجرد دخول الذكر في فرج المرأة ولو بدون إنزال ìjọ́ràn yẹn tí ọkùnrin ó wẹ̀ ní kété tó bá ti rìnlẹ̀ wípé a dòrò bọ́ sínú kànga ìjọba olùgbòsílẹ̀ láàzù ìjọ́ranyàn yí pé ìwẹ̀ ọ̀ranyàn ni ọ̀láàkí ìjọba inda wákìtì ìbáadá alzam ṣùgbọ́n ìjọ́ranyàn dandan láwo oko nígbà tásìkò ìjọsìn bá tó òun tún jọ́ranyàn ju pé kí á wẹ̀ ní fáwọn káwẹ̀ ní gẹ̀ẹ́sẹ̀ lọ الأحكام الشرعية بين المرأة وزوجها متعلقة بتجليد الحشفة في الشفرين وني àwọn ìdájọ́ òfin ọlọ́run ọba ilé ìtòrọ̀ mọ́ ìyàwó àti ọkọ rẹ̀ ní nǹkan tó ní nǹkan ṣekọ̀ pẹ̀lú sítàfẹ́kù adé orí ọba sí ara obìnrin هذا الحديث والحديث ناسخ لقوله صلى الله عليه وسلم وانا حديثي وجاء حديثي توقع حديثي إنما الماء من الماء wípé omi látara omi pé èèyàn ní wẹ̀ àbí kó omi ó jáde lára rẹ̀ wọ́n ní hadithi yìí ó jẹ́ náà sí fún hadithi yẹn bákan náà isti'malu al-kinaya fíìmà yustahya mina tasirih bihi wọ́n ní ìgbàláàyè wípé ká mọ́ sẹ́nukù pẹ̀lú líla orúkọ mọ́ àwọn nǹkan tó ṣe wípé líla mọ́lẹ̀ ó bùkátà ká ti jú sọ òun náà lójú gbogbo tìró ọ̀pá tìró dòrò àti kànga ṣùgbọ́n ẹ̀rín lẹ́rin nítorí pé ẹ̀tí màá tí ọ̀dàdà láti wà ní irú ìbánisọ̀rọ̀ báyìí ní sọ́lá sara wọn tẹ̀dìbùl hasafa kí nǹkan ọmọkùnrin kó pòórá sí ara obìnrin àwọn ìdájọ́ ilé tó rọ̀ mọ́ ó lé ní ẹgbẹ̀rún ó lé ní ẹgbẹ̀rún apákanáà àbá sọ wípé ó lé ní 73 apákanáà àwọn màlìkí sọ wípé ó lé ní 80 láwọn masáì ilé tí a ó rò mọ́ ìṣẹ̀lẹ̀ yìí hadithi tí ó tẹ̀lé ní hadithi abu jafar muhammad bin ali bin hussein bin ali bin abi talib radiyallahu anhu أنه كان وأبوه عند جابر بن عبد الله وعنده قوم كيلو أمين سي قوم نبي قومه ها قومه لو أمين وعنده قوم فسألوه عن الغسل فقال يكفيك صاع فقال الرجل ما يكفيني فقال جابر كان يكفي من هو أوفى منك شعرا وخير منك يريد رسول الله صلى الله عليه وسلم ثم أمن في الصوت آه وفي لفظ كان رسول الله صلى الله عليه وسلم يفرق الماء على رأسه ثلاثة قال رضي الله عنه الرجل الذي قال ما يكفيني هو الحسن بن محمد بن علي بن أبي طالب رضي الله عنه أبوه محمد بن العنفية wọ́n ní atọ́dọ̀ abu jafar muhammad ọmọ ali ọmọ hussein ọmọ ali ọmọ abu talib radiyallahu anhu annahu kana wa wabuhu inda jabir ibn abdullah pé òun àti bàbá rẹ̀ wà lọ́dọ̀ jabir ọmọ abdullah tọ́lọ́n kó bá rẹnu sí wà nídàá qawlu àwọn ìjọ kan wà lọ́dọ̀ rẹ̀ fasa'aluhu wọ́n wá bèèrè lọ́wọ́ rẹ̀ nípa ìwẹ̀ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ ọ̀rọ̀ jànábà náà ni à ń sọ bọ̀ sọ yẹ fi kan sọ́ọ̀rùn ní à sọ́ọ̀rùn kan ti tọ̀ ìyẹn múdù mẹ́rin arákùnrin kan sọ yí má yẹ fi kan ò tó èmi o wá sọ pé yẹ fi sọ́ọ̀wù kan tá à ń sọ bí ṣe múdù mẹ́rin yìí lo ẹni tí irun rẹ̀ pọ̀ jù ọ lọ inú tiẹ̀ ó pọ̀ ju irun rẹ̀ lọ ó tó ọ̀káìrọ̀ mi nkà ẹni ẹ̀ sì tún lóore jù ọ lọ gan tányányá gbogbo nǹkan. yuridu rasulallahi sallallahu alayhi wa sallam yìí tó gbà lérò náà ni ta ló gbà lérò anabi yá anabi nígbà tó bá ti tó wọ jánábà tán pẹ̀lú sọ́wù kan yìí yóò sì ṣe ìmáàmù fún wa pẹ̀lú aṣọ tó wọ̀ nígbà tí ó wẹ jánábà tán. fi láti nínú ẹgbà wá ní kánà rasulullahi sallallahu alaihi wasallam yufrigu al ala ra'si thalatha anábì sallallahu alaihi wa alihi anábì máa ń bu omi sí orí rẹ̀ ní ẹ̀mẹ́ta débi wípé omi yẹn yóò wọ orí rẹ̀ dáadáa yóò mú gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ qala radiyallahu anhu ar-rajulu alladhi qala ma yakfini wọ́n ní ẹni tó sọ wípé ma yakfini yẹn huwa al-Hasan bun Muhammad bun Ali bun Abi Talib abuhu Muhammad ibn al-Hanafiyya wọ́n ní ẹni tó sọ̀rọ̀ yẹn náà ni al-Hasan ọmọ Muhammad ọmọ Ali ọmọ Abu Talib tó túnmọ̀ sí pé ọmọ ọmọ Ali ọmọ Abu Talib so ó mọ̀ pé òun ní gẹ́sà àdúrà wọn ìwọ̀n jẹ́ káàdì rẹ̀ Abu Ja'far ẹni tó jẹ́ rọ́wì hadithi Abu Ja'far Muhammad bin Ali ọ̀nà ni Muhammad ọmọ Ali bin Hussein bin Ali ọmọ Hussein ọmọ Ali radiyallahu anhum ọlọ́nkọ́ bá sí gbogbo wọn lápapọ̀ tàbí ríjún mọ̀dánì jùn wọ́n ní ó jẹ́ tábìí ó sì jẹ́ ara Madina ẹ̀dán bí sí Madina ni yurafu bilbaqir a máa ń pè ní albaqir kana fadilan wa sayyida fi qawmihi wọ́n ní ó jẹ́ ni tí ó lọ́lá tó sì jẹ́ aṣáájú náà àwọn ìjọ rẹ̀ ittafaqu ala imamatihi wa jalalatihi ìpanupọ̀ wà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa wípé aṣíwájú ni Abu Ja'far jẹ́ bákan náà علي بن الحسين بن علي بن أبي طالب وهو المعروف بزين العابدين أنا علي وما حسين وما علي وما أبو طالب أنا ناني أمسي زين العابدين وذلك لكثرة عبادته وأني كتوفعت في اللفقة بعدني زين العابدين أنا ناني بي أقبع ni ìbádà كان ثقة جليلة مأمونا ورعا wọ́n ló jẹ́ ẹni tí ó ṣe é fọkàn tán tó sì jẹ́ ẹni tó ṣe é gbára lé ó sì ní àṣàjẹ́ min a'immati ahlul bait nínú àwọn àfà nínú àwọn aṣíwájú ló wà nínú àwọn ahlul bait kathirul hadith wọ́n ní nínú àwọn tí wọ́n gba hadith wa tí wọ́n pọ̀ ní hadith òun náà ni àfà náà wà kọ́lọ̀wọ̀ bá subhanahu wa ta'ala kọ́lọ̀ kí ó bá rẹ̀ lọ́sí. àtẹ̀mbì ah, afáwa Salim Ilali hafizahullah wọ́n ni kọ́ọ̀lù musannif wọ́n ní ọ̀rọ̀ tí afáwa tí ó kọ tíra tó sọ wípé radiyallahu anhu kọ́lọ̀ kó bá yẹn sí wọn àrùdùwán láàyè ìhàkù Abu Talib pé rìdùwán tí wọ́n sọ bí Abu kìí ṣe mùsùlùmí ó kú sórí ẹbọ fasamahu rasulu asheikh abdul ìbánabi pé abútọ́lì ní sheikh abdul àbágbàlagbà tó sọnù kánàbí sọ́lá sọ́lá ń pinnu máa nà wípé kọ̀rọ̀bà rẹ̀ pẹ̀lú ànábì sọ́lá alẹ́sọ́lá arọ́fà bí i àgbáyé di kọ́bùlà kọ̀rìb pẹ̀lú bó ti súnmọ́ ànábì sọ́lá alẹ́sọ́lá tó tó sì ràn ànábì lọ́wọ́ tó ránṣẹ́ ìsìn lọ́wọ́ tó ràn ọgbẹ́ lọ́wọ́ ṣùgbọ́n máa rá àlìká ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kádàrá wípé kò ní gba islam hadith musayyab tó wà nínú sahih bukhari nígbàtí ikú dé bá Abu Talib nígbàtí ikú dé bá anábi sallallahu alaihi wasallam ní kul àhójú lákàbí àìndọ̀lá sọ gbólóhùn kan pẹ̀lú gbólóhùn tó bá sọ àà ó tó fún mi gbólóhùn náà tó fún mi láti sìpẹ̀rẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala anábì ní kò sọ pé la ilaha illallah àwọn kèfèrí àwọn ọ̀sẹ̀ bọ́mọ́kà méjì kan alọ́dọ̀ rẹ̀ jọ náà àwọn wá sọ wípé atẹ́rìgàbọ̀ amílàtì àbùkálí ṣé à ah, Akima ni akímọ̀ níwá àwọn ni akíníwá o bẹ̀yìn jẹ́ ó torí bó orí kù ọ wà sékè ni ní òsèkè ni o ò ṣe ẹ̀sìn àbútọ́lì mọ́ àbúlùtọ́lì tó jẹ́ bàbá bàbá wa fa abà an yakuna la ilaha illallah kò wí kò wí ọ̀rọ̀ kan àtàwọn àfáà mọ́ ń sọ ń bí ṣùgbọ́n tí àti ìrí ẹ̀rí ọ̀rọ̀ náà apá kan náà àwọn èèyàn mọ́ ń sọ wọ́n ní ànábì tí wọ́n sọ wípé kí ni kíní tí mo sọ pé kò wí yẹn tí ò wí yẹn náà wọ́n sọ pé kíní tó ní kíní náà ni kíní náà ni mi ní wí kíní yẹn náà ni àwọn èèyàn fi hàn kan ní òkú sí ìmú kò sínú násù hadith ẹ̀kú síbẹ̀ ṣùgbọ́n tó wà bẹ̀rẹ̀ pé abba ayakula la ilaha illallah ó kọ̀ láti sọ pé la ilaha illallah anábì tó sọ pé la astaghfiranna laka ma lam unha an ah! bí mọ̀ ṣe àṣọkà fúnlẹ̀ ẹ̀fọ́ àfitọ́lọ̀ bá ní ṣe mọ́ sí àyẹ́sẹ̀tìrú ìlúmṣìríkí wàlà òkánù òní kórùbà ní bá di máa tàbáyàn lágùn annahum ashabul jannah wa nazalat innaka la tahdi man ahbabta àmì ìsọ̀kànlẹ̀ ní ọ̀nà kò tí ìsẹ̀kànká fún nílá sàfirọ́nà láka máa ما unha àmì musamman rasulullah sallallahu alaihi wasallam ash-shaykh dan ọba níyà tí ó ti mọ̀ bọ́ ẹ̀sìn gàrí yìí o látàyé tó bá ní bàbá tí ó ti mọ̀ ọbọ kírun ẹ̀sìn gàrí látàyé ọba lẹ́gbọ̀n ahbab ọ̀rẹ́ rẹ ẹ̀gbọ́n rẹ àbúrò rẹ tí wọ́n tí ṣe Islam gàrí ní ẹsẹ̀ tí ni ó ẹ̀pin látàyé nígbà tó bá ti kú ẹ̀ tó pàdé mọ́ láyé ẹ̀ tó pàdé mọ́ lọ́rùn torí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú sí kí ni o ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú rìn lọ́sàlọ́sàlámù so rídọ́ yìí kò dé ọ̀dọ̀ Abu Talib rẹ̀ nítorí wípé ní kí ni wa tó wa. جابر بن عبد الله بن عمرو بن حرام صحابي ابن صحابي رضي الله عنهم شهد العقبة الثانية مع به غزا مع رسول الله صلى الله عليه وسلم تسع عشرة غزوة كما أخبر ولم يشهد بدرا وأحدا من المكثرين من رواية رسول الله صلى الله عليه وسلم ونفع جابر وما عبد الله

kọ́bílà zálìká mawdu'ul hadith àkùrítà ní fún hadith yìí bayanu qadri lima alladhi yakfi fil ghusl àlàyé gbèdéke òǹdíwọ̀n omi téèyàn fi lè wẹ̀ jánàbà orúkọ ẹlùmí ìfẹ́gbómi pé ìlú mẹ́ta fún kò tó náà ni ṣùgbọ́n alẹ́bí sọ́lá sọ́lá ànábì ṣe owó ẹja nọ́bà pẹ̀lú omi sọ́ọ̀wù kan ilé ìdíṣẹ́ múdù mẹ́rin tàbá wò báyìí ó dàbí omi àgé kan bí omi àgbé kan so ilé ìjú pé ànábì sọ́lá sọ́lá ànábì ti fomi ṣòfò àti yé anil gusli ayé máa ul gusli máa yẹ fífíhì ó ní nípa ìwẹ̀ ìtọ́gbà rẹ̀ pẹ̀lú ẹ̀ náà ni pé omi ètí ó tó yàn láti fi wẹ̀ jánábà yẹ fíkà ìgúnníkà ángẹ́rì yìí gbèdéke eléyìí tí ó tọ́ أوفى منك أكثر منك خير منك أفضل منك ثم أمنا بالتشديد الميم صلى بنا إماما أي جابر في ثوب أو في ثوب واحد ليس عليه سوى ثوب واحد أصوكا تونينا نفكرنا يفرغ على رأسه يصب عليه إذا اتصل Ma da omi sórí ẹ̀ tó bá ti wẹ̀ yóò domi sórí sọ́ọ̀rù tó wà sọ́ọ̀rù nàbàyì arbatu amdad bí múdìn nàbàyì nàbí sallallahu alaihi wasallam wọ́n ní sọ́ọ̀rù náà ní múdù mẹ́rin wal múdù ní ti ń jẹ́ múdù mílíù káfáyé rọ́júlì ní mọ̀tẹ́lì ní mùtàwásì ó náà ní ẹ̀kúnwọ́ ọkùnrin méjì tí ó wà ní ìwọ̀ntúnwọ̀nsí ah, alhassan bin muhammad ọmọ ali ọmọ abu talib ó ní à kò lè tó ń wo láyé fi ní sọ yánnahu mọ́dá kẹfẹ́rù ṣáà torí pé alhassan ọmọ muhammad ọmọ ali alítàkù ní zẹ́nu làbìdí inú rẹ̀ pọ̀ ó pọ̀ nírun tí ló sọ wípé kò lè tó ń fa jábìlì wá dá padà fún pé rárá o ẹni tí irun rẹ̀ pọ̀ jù lọ tó sì lóore jù lọ ó tún ń tọ̀ òun náà ni ànábì sallallahu alaihi wa sallam ìtumọ̀ rẹ̀ ní pé nígbà tí sọ́ọ̀rù kan bá tó ànábì ó ní ẹ̀rí kankan tó tún máa sọ fún sọ́ọ̀rù kan ṣe kíni o tí sọ́ọ̀rù kan bá ti tó ànábì ìtumọ̀ rẹ̀ ní pé ó ní ẹ̀rí látọ̀ wípé sọ́ọ̀rù kan ṣe kíni o kò tó ọtí ṣe ìwẹ̀ jánábà wọ̀nyí káànà láyẹ̀ tí kàlẹ̀ tọ́lá bí sàhábì wọlé zà tó wáyé pé tó gbà lérò ní pé omi yẹn ò tọ́ tó bá fẹ́ kọ̀nsídà pé o fẹ́ jẹ́ kó rẹ ara rẹ gbẹdẹgbẹdẹ fànàbí yóò khairu minka min zalik fi zalik anábì sọ́lá sọ́lá anábì lóore jù ọ lọ nípa wípé tó bá wẹ̀ gbogbo ara rẹ̀ pátá gbogbo ẹ̀rọ máa dé kò síbi kankan tí ó sẹ́kù lára anábì sọ́lá tí anábì bá tó bá wẹ̀wẹ̀ gúúsùn فكر الحديث حرص السلف الصالح على اتباع السنة حتى في مقدار ما هي الطهارة lákòólé kan àwọn sálàf ẹni rẹ̀ nípa ìlójúkòkòrò súnà kódà tó fi dórí wípé ká ṣe omi níwọ̀n tàbá fẹ́ wẹ ìwẹ̀ gúúsùlù bákanáà anna sọ́ọ̀á yẹ́pì lè gúúsùlù ìmìnà janaba wípé sọ́ọ̀wù kan ti ṣe múdù mẹ́rin ó tó fún ìwẹ̀ jánábà istibaabu mutaba ati rasulu fi afaali wọn lẹ́m yakun wọn lẹ́m takun wájibà afẹ́ ikú ká máa ṣe mutaba ànábì sọ́là lọ́sọ́là kódà kó jẹ́ lórí àwọn àlámọ̀rí tó yẹ pé kìí ṣe pé náà sùn wáyé pé dandan wo kò ní bákan náà dámúl israf ìwọ̀zá ìlú ká máa ṣe eléyìí nínú àwọn nǹkan tí a nínú hadith pé jìnà sí mi ìmọ̀ ṣe òmìnófò bákanáà bayanu ma kana alayhi salaf min al-ihtijaj bi afal nabi sallallahu alaihi wa sallam wa dhalika àlàyé nípa inti àwọn salaf tí wọ́n dole lórí pẹ̀lú wípé wọ́n kàn máa fi ìṣesí ànábì sallallahu alaihi wa sallam kàn máa fi ṣe delil kàn máa fi ṣe rí pé ànábì ṣe báyìí ànábì ṣe báyìí ànábì ṣe báyìí ànábì ṣe báyìí a rí nínú ṣe àwọn salaf ìtànàbí bá ṣe nǹkan iṣẹ́ sí ànẹ́bì yẹn ọmọ fi ń ṣe ẹ̀rí lórí ọ̀rọ̀ ànábì sọ́lá àlùsọ́lá ànábì gbé ihram hajj ní zulhulaifa arákùnrin kan wá bèèrè lọ́wọ́ ànábì sọ́lá àlùsọ́lá yìí pé ó bèèrè lọ́wọ́ náà malik ipa inlam ọ̀kùtì tí mo bá ṣe mistake gba oníṣẹ́ mo lè gbé ara mi ní bíbà yìí bí kọ́ sọ wípé lápòjú ìzúlù lébà mi bíi wọ́n á ní pé tó lè gbé ìráàmù ní first gate mọ́mọ́ lè ní inú àkáfà ní kalfitna mò ń páyà fìtínà fún ọ káwọn gbé fìtínà bò fìtínà gbé bò kan gbé níbi sọ̀bọ́ọ̀bù just bí few kilometers sí ayù fìtínà fi hàlẹ̀ fìtínà wo ni ó wà ń bẹ̀ mọ́mọ́ lè pàtàkì fìtínà tó wà ń bẹ̀ ní pé ń kó mọ́ wà lọ́jẹ́ wípé wà guided ju ànábì àtàwọn sàábé lọ ẹ̀rọ pé fìdí náà ní àbí fìdí náà kọ́ni òsì kó mọ́ àpàrà lọ́jẹ́ pé ohun tó fẹ́ sọ fún ni pé ó mọ̀nà ju ànábì lọ sẹ́nu kí bí ẹ̀ bá sọ kó mọ̀nà ju ànábì lọ ìbẹ̀rẹ̀ orí bú nù tábìlì àbúrò masoud sọ fáwọn tí wọ́n ṣe zikir jama'i ní ìmọ̀ àtàkùn àhídá nílẹ̀ nàìjíríà sọ́lá àbùsọ̀lá ìmọ̀ abúlé wípé ẹ mọ̀ ọ̀nà ìdánábì lọ ìmọ̀ abúlé ìsìlẹ̀ ìkanu méjèèjì tàbí kò lè wípé èyí fẹ́ ra wọlé ìparun ni ó pẹ̀ yìí lórí rẹ̀ ọ́pṣọ̀n méjèèjì ọ̀dá òṣìṣẹ́ ìlọ́gbẹ́dá ọ́pṣọ̀n méjèèjì wọn àti sọ fáwọn ọmọ ìdánábì lọ wọn àti nífẹ̀ẹ́ tọrọ ìpanu ara wọn wọ́n hàtàkà so àwọn sálàf wọ́n ìfọwọ́ yẹpẹrẹ mú bídà ìfọwọ́ yẹpẹrẹ mú bídà tí wọ́n wọ́n ní ìjọba tako ẹni yẹn jẹ́ ẹni ìsìn ó lè padà di tọ́tàwé yóò tọ́mọ́ sí tọ́kì ẹja gbé ń bì náà wọ́n láti gbé ń bì náà wọ́n láti gbé ń bì náà àwọn sálàf lọ́mọ ní gbìyànjú rẹ̀ pọ̀ ti agbèrè pọ̀ àwọn sàbẹ́ ti béèrè ìdí lọ́wọ́ àmọ́jú tó yàn sọ́lá bọ̀tà àwọn àmọ́jú àmọ́jú ìdí ábìrì rízìn ìlú jẹ́bẹ̀ hikma tẹ̀tẹ̀ ó dàtà àbá mọ́ hikma tó bá ti wà ìyìn àrọ́ fún ẹni hikma ní ẹ̀mà wà ní jẹ ha tàbí ha wà láti mọ́ ara mọ́ hikma kàmọ̀ sí lọ bàbá sì mọ̀ ọ̀nà ìrìn sí wà ní fún ha rẹ̀ fún ìtumọ̀ bàbá nìyẹn kódà àtẹ̀ṣeré kí làkàyà mọ́ gbé àmọ̀ ṣe lọ lọ́sọ̀lọ́sọ̀lámù bákan náà jawazu rọ́dì bí ọ̀nfì aláàmọ́ ìmọ́rí bí rẹ́rì ẹ̀gbì ìgbàláyé pé ká lè kókó nínú ìdé tí ọ̀rọ̀ padà fún yàn àwọn tó wà níta yẹn tí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run ọba ẹbẹ̀rẹ̀ ọlọ́run ọba Allah ẹbẹ̀rẹ̀ ọlọ́run ọba ṣe hadithi àwọn mẹ́ta tí wọ́n wá sí halka anabi sọ́lá alẹ́sọ́lá ẹnìkan wọlé tó jókòó sọ fún ẹnìkan wọlé odó sẹ́nà ìtànàbí sọ fún ẹnìkan wọlé wà ń ọmọ sọ fún mi ní sọ fún yín torí pé tí bá sọ inú wà

tẹ́yìn ò bá ti ní ìtìáàb pẹ̀lú àkúwàlì ànábì sallallahu alaihi wa sallam wallahi tẹ́yìn ò bá ti ní ìtìáàb èyí ó máa sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú odò nínú àwọn ìdájọ́ ẹ̀sìn nínú àwọn nǹkan tó yẹ pé kò yẹ kí èèyàn máa fọ ẹpẹrẹ mú kí ló burú nu ìjáàjì fóònù ẹjókòó tí fóònù yìí tán bá jí fóònù yìí lọ kí náà mọ̀ sí lórí fóònù yìí ó wà áúlá ju àǹfààní tẹ́ pàdánù rẹ̀ lọ́kẹ́ ẹjókòó sí halkọ́tì rẹ̀ ẹ̀ mọ́tánà bí sọ nípa halkọ́tì rẹ̀ ẹ̀ mọ́tánà bí sọ nípa halkọ́tì rẹ̀ halkọ́tì tahdid àwọn sálàfù mọ́ ń sojú kòkòrò kan jókòó síbẹ̀ yìí Muhammad bin Sallam al-Bilkandi ìkànnà àfáìmọ̀ Bukhari ìṣára kọ́lámọ̀ bìdì náà bí ajílì south wọ́n wà ní halkọ́tù ilmi àfá àwọn kọ hadithi fún wọn ó ṣe ìlà hadithi fún wọn the inki ti ń bẹ nínú báyìí rẹ̀ ó tán ní kọ́lámọ̀ bìdì náà ta ní pàbẹ́rù kan fún ní 10,000 naira rọ́wí tó gba áfàrí wa ó ní pátákọ́ yàrá ti báyìí na yàdẹ́ yìí akíláàmù ó ní báyìí òjò báyìí wà ń rọ̀ kalẹ̀ síwájú rẹ̀ fàkítàrà lọ ṣáhà nínú ó sì ń gbẹ́rù tó bá ń bẹ̀ ó sì kí ni ó sì ń kọ́ hadith lọ onípò òpé tó bá nípò òun lọ sí ìta tó lọ first gate tó lọ ra bẹ́rù bóyá hadith mẹ́fà àbí mẹ́wàá yóò ti fò dárúkú tó dé ó sì fẹ́ kọ́ torí pé ìjẹ́ ìsìnlẹ̀ jẹ́ náà káà ní bá ká fa'ala bina khaira jazakallahu khair dáadáa ló ti fún wa Allah dára lójú fún wa alimami Sakhawi sudẹ́ntì ibn Hajar al-Asqalani ma hajja illa ba'da wafati shaykhihi li'annahu yakhafu al-fawt imam Sakhawi ọmọ kéwì imamu ibn Hajar al-Asqalani kò sí hajj tí tàfà rẹ̀ jáde láyé li'annahu yakhafu rẹ̀ kú tí ibn Hajar jáde láyé tó ló pé ha kó wá ya àbá òun fún ìṣẹ́jú kan nǹkan lò ó tàbí dálé ìfóònù àlùmọ̀ fún mọ̀ ṣe dárí ẹ ṣe kù síta ní hàn láti dé kò sáyé mọ́sálásí inú àkáfà alékùn fitna Allah mo ń páyà fitna fún yín mo ń páyà fitna fún yín sallàsàlàm tẹ bá ní ìtìzáàbì tó ẹ mọ̀ bí àwọn salaf bí wọ́n ṣe mójútó ọ̀rọ̀ tẹ̀júwìn ká kọ̀ǹkan sílẹ̀ tàbí ká gbọ́ ká ha ó dúró síbẹ̀ ẹ wá mọ̀ ká ìròjú pẹ̀lú nǹkan tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ pápá àbùsùlẹ̀ kó mọ̀ àmọ́ sọ̀dájọ́ táwọn afáà sọ lórí pé fa lè káàkiri fóònù mọ́sálásí àmọ́ tó sọ yẹn fún yín tọ́wọ́ dìgbẹ́ ẹ̀lẹ́tùmọ̀ ilé òkùnkùn nǹkan mí sí lẹ́nu àwọn afáà sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ tó sáà lè chájì fóònù ló mọ́ta sí ètò tó ọ̀dùnú bí àlè chájì ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yìn lẹ́tọ̀ náà wọ́rọ̀ ètò tẹ́wọ̀n jù ní pé àlè chájì fóònù ló mọ́ sí ètò tẹ́wọ̀n jù ní ẹ sọ́làsàlàm tó tàbá ń dákẹ́ lórí àwọn ìtẹ́kẹ́ lórí pé àkànwò pé kámọ̀ fíìmọ̀ kámọ̀ fíìmọ̀ kámọ̀ fíìmọ̀ tẹ́ bá ti tìwá dé ìgànná àánú àdójúkọ yín àdójúná sọkọ yín ètò ìṣe ìkòlẹ́rìí tó sì yẹn náà lẹ́rù wọ́n ti wá àti jókòó sáà ètò lẹ́rù jókòó sínú mọ́sí ilá ìzàmùtálà àlùmọ́sí ṣùgbọ́n mọ́tá sí òkun ẹ̀lọ́ àdùn síta sálẹ́bíjọ́ sálẹ́bíjọ́ náà sálà náà olùmọ̀ àbí wọ́n sọ pé táà ń sọ yìí wọ́n ní kò kàn yín àbí ogun táà ń sọ yìí náà lẹ́mọ̀ nínú ìtẹ̀mí ìmọ̀ yìí àbí kò sí inú nǹkan tẹ́wàá kọ́ńdárùsùn náà kò sí mẹ́ẹ̀ wọ́n á mẹ́mọ̀ náà níta ń sọ àwọn halakọ́ọ̀tì nínú ẹ̀kọ́ tẹ wá kọ́ ni inú àǹfààní pé ẹgbẹ́ ní sáká nìyẹn inú fọ́dúlù ọlá tí àwọn òbí fẹ́ kó tẹ̀yí lọ́wọ́ tí wọ́n fi sọ pé kẹ́ lọ mọ́ ẹgbẹ́ lẹ́ndọ̀ ẹ̀gbọ́n bàbá wọn bàbá yìí kan ti bẹ ní àwùlẹ̀ kẹ́ mọ́ gbàdọ̀ wá sílé kí lójoojúmọ́ halkọ̀ náà lẹ́ẹ̀sì gbọ́ ẹ̀ ní gbọ́ nú kíláàsì láìláì ní ọba tọ́ nínú kíláàsì àmọ́ náà yẹ tó ráì 45 minutes ìyẹ́ ń dá àmọ́ náà yẹ tó ráì nínú kíláàsì abadan ó mọ̀ sí dárúṣẹ́ lọ jókòó síta ayọ́tàn hand ní hangara ní sílẹ̀ hasa to ní kùbíkù abadan láyé ní kùbíkù sọ́là sàlámù ọlọ́n kó tún bó wá ṣe ẹ̀tún wá ń pariwo ẹ̀tún wá ariwo tí wọ́n ń dà látà títí wa nígbà ìtàjú fóònù mọ̀ ṣe jawazu raddi bi unfi ala man yumari bi ghairi ilmi o náà ló ṣẹlẹ̀ nígbà inú hadith banka yìí nígbà tí zẹ́lù àbìdí tó sọ wípé kò lè tóun tí a bìrì sọ wípé rárá ẹni tó lóore jù ọ lọ pẹ̀lú gbọ́jọ́ ọmọ ọmọ ànẹ́bì sọ́là sọ́là ẹni tó lóore jù ọ lọ ó tó fún jẹ̀wáṣù rọ́dì bí ẹ̀rù tí ìgbàláàyè wípé ká fúnyàn létí ká sì lè pòpò nínú ìfúnnísì nígbà tó bá ti ní ìtẹ̀jẹ̀ pòpò lọ́rọ̀ mímọ̀ tó tẹ̀jẹ̀ wípé ẹni yẹn ọ̀nà tó gbàgbé wá kì í ṣe ọ̀nà wípé à pé mo fẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀nà wípé bí ìgbà tó fẹ́ mọ́ sọ wípé in tí àfáà yẹn sọ yẹn kò rí bẹ́ẹ̀ ni ìjàwá ìsìnyẹ́ lè fún lẹ́sì ìbílẹ̀ ọ̀nù èyí ó dẹ̀ tàṣádádà lórí ẹ̀ rárá iye tí wọ́n sọ mẹ́rin yẹn yìí sòtúmọ̀ rẹ̀ nìyẹn tó bá sọ pé òun lè ṣe ẹni tó lóore jù ọ lọ pẹ̀lú wípé ànábì sọ́lá àlọ́sọ́lá ọmọ ọmọ ànábì so gbàlá yìí wípé ẹnikẹ́ni tí ó bá gbé ọ̀rọ̀ wá aláṣẹ̀bí ìlú pàmọ́ rí èèyàn dé ti padà fún bí ṣídà yóò lè kòkó pẹ̀lú ẹ̀ ìmọ̀ rí dọ̀gáyé ẹ̀yìn tó ń sọ̀rọ̀ pẹ̀lú pé kò ní ìmọ̀ nípa nǹkan tó ń sọ yẹn yóò fún lé tiẹ̀ ìdá kọ́sọ̀dà àrọ́ọ̀dù ìdọ́ alhaq lóò ní òkà tó yẹ pé ẹni tí ó bá fún ẹni tí ó fún yẹn létí yẹn àfáà tí wọ́n sọ yẹn ó fún ẹni yẹn létí yẹn àníyàn rẹ̀ náà ní pé kò sí nǹkan tí ó fẹ́ tá kọ́ nínú ẹ̀kọ́ ń bẹ̀ ju pé ó fẹ́ fi òdodo hàn ó dẹ̀ fẹ́ jẹ́ kó òdodo kó clear sí everybody lọ bákan náà wà tàhálìrì sáàlì ìrìnà ní ìzáàlì ní mísìn ìzáàlì ó ti yóò tún máa jẹ́ pé yóò mọ kí àwọn tí ń gbọ́rọ̀ nílọ̀ láti mọ tẹ̀lé sí irú irú sí síbẹ̀ káfà máa sọ̀rọ̀ kó máa ṣe kó máa ṣe pàmọ́ rí alẹ́ nítorí náà ká ká sọ́ra wa ọ̀hún adẹ̀lẹ̀ ọ̀sẹ̀ ìdọ̀gá jíjẹ náà kó sàmì àkókò tí wà. ìṣèbáàbò tẹ̀sílẹ̀ ìlúgbòsì gbọ́lá yóò wà pé a lè wẹ̀lẹ̀ mẹ́ta ìtìlẹ̀ gẹ́gẹ́ bá ṣe kanú àti sàfà yàwá àdùnmúnà yàwá àìṣá àdẹ́bìrì dòkú sórí lẹ́mẹ́ta yóò sì fọ apá ọ̀tún sì fọ àpò sí lẹ́mẹ́ta so adẹ̀lẹ̀wẹ̀ lẹ́ẹ̀mejì náà èsì àgbóyé kó bí ó sá ti kárí gbogbo ara wa ẹni kọta fẹ́lú mẹ́ bákanáà láyé jìbù tẹ́lì fún ìndẹ̀lì òsì yìí sọ̀rọ̀ wípé tí a bá fẹ́ jánábà ká má fi ọwọ́ ká má fi gbogbo ara ìsọ̀rọ̀ yẹn do lójọ́ bẹ̀rù mùsùlùmí ìlàsáì ìjọba káàmù tó bá tẹ́ wípé omi ti kọ́bà gbogbo ara wa ó ti tó tó bá láti kọ́bà gbogbo ara wa agbà kò ti tó bákan náà jawazu salatu fi fawni wahid in kana sabiqan la tazhar bil awra ìgbàlá yìí ní ká kírun nínú aṣọ kan tó bá ti bu gbogbo ara wa tí ìṣe tó bí àwọn ṣíbì kankan sí ara wa ìgbàlá yìí wà lápèjú ní ìyẹn wọn jàlámíà jàlámíà ò dẹ̀ wà transparent so kò sí wọn kankan sí sàlẹ̀ so olè fi kírun tó wáyé pẹ́tàn tó níná nìyẹn tí ò ní mi olùgbẹ́ nìkan ti àtàkì jáde báyìí jáde fún Abdullahi táwọn sọ̀rọ̀ rẹ̀ náà àdìsọ àwọn sọ̀rọ̀ ìbùkárí ẹnì ká àtàkì ẹ̀ ìgbà sọ́lì fi tọ́bi wáyé òní náà sọ̀lẹ́sì fi tọ́bi wáyé lìyálàmà ahamakumí lìyálàmà ahamakuka anta mo kírun nínú aṣọ kan kí òmùgọ̀ bíi ti jẹ kó lè mọ̀ wípé yẹjú zùdálì wọ́n sọ ìbùkárí jábìrì kó fún padà kó tí ó tutù ayyuna ayyuna yamliku aksaru min saudi fi abdi nabiyyi sallallahu alaihi wa sallam èwo nu wa na sọ méjì da ya nabi sallallahu alaihi wa sallam tani inú wa tó la sọ méjì àwọn pé ṣe inú àsọkàn iná ní ìjìkẹlù bẹ́ẹ̀ ni ìsọ̀láìtù fi saudi wahid li ya'lama ahamaku kamiflik yálàmà ahamaku miflak òmùgọ̀ bí ti apọ̀dà afọ́fùgbénu bí ti ti ẹ̀ kó lè mọ̀ ìpé yes tẹ̀wázù rẹ̀ wà alifasọ̀kan tí ó wá parí ayuna ayúnà yẹmùlẹ̀tò àtàrọ̀ ní fáwọ́bín sí àndìnàbí sallallahu alaihi wasallam ìwọ́n nù wa lójújù kan lọ́nà asọ́ gbáyà náà sallallahu alaihi wasallam ta so jawazu rọ́dù bí lọ́rùn tó bá bùkátà akéèyàn lè kókó lórí ìdé sí ọ̀rọ̀ padà sẹ́nu èèyàn tó bá fọ wọ́n wọ́n yẹn kó fún padà inú súnà lọ́wọ́ ní sí dáhùn sálàfù sálàfù sálàfù mashru'iyyat al-mubahata fil ilm inú hadithi agbọ́yé bá yí pé wàláyé ìgbófin mú pé alimọ̀ṣe bá fún alẹ́ ilm a mọ̀ nípa ọ̀rọ̀ mímọ̀ àmọ̀ṣe tìtọ́ọ̀lù pẹ̀láwọn àfà nǹkan tí ò bá yíwa ká béèrè nǹkan tá àbá ti mọ̀ ká béèrè rẹ̀ lọ́wọ́ àwọn olùmọ̀ bákan náà sọ́wọ́lù alẹ́ẹ̀lì ìdẹ́ ìwà ti mọ̀ kí ẹ̀ ti gbìyànjú alhazar min alwaswasa walmutawaswisa ìkíni nílọ̀ nípa kéèyàn máa kó sínú ròyìnròyìn ìkíni nílọ̀ kéèyàn máa kó sínú ròyìnròyìn ó wà nínú hadithi yìí bákanáà òyìn àfáà fi parí ẹ̀ annal ansar wal ahsar la tamna'u min al-amri bil ma'ruf wan nahyi anil ẹwọ kan al-ansar wal ahsar àwọn bí ahsar àti ansar nǹkan náà méjèèjì ó ní tó ń káwò lè mara àtù lè arba yìí aláwọ̀tọ́ limaniha kọmọ́bà àti kàrámọ̀ mọ́bí so ìran ẹbí tí èèyàn ti jáde kò túmọ̀ sí pé wọ́n lè ṣe ìkárù fún kárù fún yẹn kò túmọ̀ sí wọ́n lè ṣe amúrù màrú fún yẹn fẹ́ràn kẹ́ tó sọ̀rọ̀ sí jáde ìfúnlẹ̀ fẹ́ràn pé ọmọ ọmọ ni pé jẹ́ pé ọmọ ọmọ obìnrin ni ọmọ Fátímà ni tó wà fánàbí sọ́látánà pé àwọn ọmọ rẹ̀ obìnrin wọ́n ó sì ní sàárì sọ́dọ̀ rẹ̀ náà kò sí àtọ́ wà fánàbí sọ́látánà àwọn ọmọ obìnrin àwọn ọmọ ànábì tí àwọn ọmọ tí obìnrin tánàbí bí láti ilẹ̀ lóbìnrin mi ọmọ Fátímà gbogbo ọmọ Fátímà pátá wọ́n ó mọ̀ ṣe ní sàárì sọ́látánà ànábì nìkan ló wà fún ọmọ rẹ̀ obìnrin tó bí ọmọ tó bá bí nílé ọkọ wọn mọ̀ sàtìtì rẹ̀ sí ọ̀dọ̀ ara wọn ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní khususiyya ti àwọn ọmọ táwọn ọmọbìnrin rẹ̀ bá bí nílé ọkọ wọn mọ̀ sàtìtì rẹ̀ sọ́dọ̀ limada li sharafi nubuwwatihi sallallahu alaihi wasallam torí pé sharafu Ànábì sallallahu alaihi wasallam láyé kọ́pì sharafu pé èèyàn ní lílé so pẹ́ni kan ajọ́ ọmọ ọmọ fátímọ̀ ọmọ ọmọ fátímọ̀ ó dẹ̀ ṣe nǹkan tí kò bọ́ sójú kíní ṣèjábìrì yàmì ọ̀díyà rẹ̀ rí báyẹn so pé ẹnìkan jọ ọmọ láàfin jọ ọmọ kíní kan pé ah, ẹ̀rọ kan máa fáwọn ni wọ́n ah, wọn ìṣe gbúdọ̀ sọ pé jẹ́sẹ̀ ààrà alẹ́fẹ̀kọ́ fún dé ṣùgbọ́n pé àjẹ́sọ pé jẹ́sẹ̀ àṣọ àṣọ ṣèjàlálà ẹnìkan kò ju òdodo lọ òdodo yìí tẹ́lẹ̀ abẹ́ níbọ̀dì ìsìláàmù sì ju bàbá wa lọ so òdodo sì ju gbogbo wa lọ so ló jẹ́ wípé àdúrà tí afárá máa ń ṣe wípé aláhùnmá àrínà ìhàkọ̀ hakan wàrùsókúná ti bá àdúrà tó lè wà àrínà ìbáfìlà báfìlà wàrùsókúná ìṣúná àdúrà tó lágbára ni tí ìbádúrédé ìrọ̀rùn láti gba òdodo Allah ìrọ̀rùn nísàlásàlá kádàdó báyìí ló gbọ́nà ọ̀rọ̀ sọ̀rọ̀ sálá ẹnìkan kọ ìbéèrè wọn sílé. ó ní ẹni tí olúbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wípé ẹni tí òtútù jìdàn olùfọwọ́kan omi ó ti yé olùfọwọ́kan omi ó wà jánábà ó ti yé ṣẹlẹ̀ àníkóṣe tàyámọ́dù àbí ìtàyámọ́dù òun ló kùtà kára orí báàbù tó tẹ̀lé ní ìsìn báàbù tàyámọ́dù àyẹ̀kọ́ tọ̀gbọ́n dáhùn ó ti tàyámọ́dù lọ́sọ̀rọ̀ tàyámọ́dù ó wá ṣèbádà ó kírun ó ti yé ó ti sàmù ìyẹn ti kírun ìgbà tó ń wá ta ó ti pé ara rẹ̀ wá sí dáadáa kò sí yóò tún bùkátà kó lọ wẹ̀ kó tún wá dá ìlú yẹn padà rárá bùkátà onídìí ètò gbogbo àwọn sáyé tó tẹ̀ a ní àtà àdáyé kalẹ̀ tí kalẹ̀ sálá sa nabókù fi dáàlì kàfí ilé báyọ̀ kọ́lù ìṣàlá صلى الله وسلم على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته